after government na government after government na government government dey government dey don be celebrate already so make dem just see am ó lè jẹ́ pé ọ̀rọ̀ ń fẹ́ gbede ọgbà ẹ̀wọ̀n tó jẹ́ pé díẹ̀ kínkín ló kù kí pọ́tìbù ọmọ ọlálọ́mí wèrè olórin ìdààmú àdúgbò balẹ̀ níbi tí kò fẹ́ ṣùgbọ́n tí adájọ́ fún ní bẹ́ẹ̀lì síbẹ̀ òun àtẹni tí wọ́n jọ níjà kò sinmi o wọ́n sì ń sọ̀kọ̀ ọ̀rọ̀ síra wọn dáadáa àbí nígbà tí pọ́tìbù sọ pé yahoo ló ń ṣe títọ̀ bẹ́ẹ̀ kò síbi tí òun kò lè fi petition tí òun mọ̀ ọkọ̀ dáadáa ran ọmọ ènìyàn dé tẹ́ ò bá gbàgbé eré ni o àwàdà gan ni Portable àti àwọn èèyàn pé ṣùgbọ́n ọ̀rọ̀ ń gbé dé ọgbà ẹ̀wọ̀n gbangba o ilé arógan inú sọ pé kí wọ́n lọ já a sí títí tí yóò fi rí ọgbọ́n béèlì ẹ̀dá ṣùgbọ́n orí kò yọ o tí wọn kò ti aṣọ ẹ̀wọ̀n bọ́ lọ́rùn tó jẹ́ pé lọ́jọ́ náà gan ni ó padà sílé wọn ṣé ní tòdodo olùtẹ́yìn bá fojú rẹ̀ nígbà míì a máa ọ̀kan lára àwọn ọmọ tí ó kò tìdọ̀ àwọn tí ó ń fún ní nǹkan tó ń fún wọn lóúnjẹ mani mọ́nì ni wọ́n pè é òun ló fẹ́ rán pọ́tébù ìdààmú àdúgbò ògo ńlá nínú ẹbí níṣẹ́ tí kò fẹ́ jẹ́ o ó fẹ́ kí wọ́n kó aṣọ ẹ̀wọ̀n sí lọ́rùn kó máa jẹ ẹ̀wà òun ọbẹ̀ olómi ṣòro nínú àhámọ́ ìjọba ṣá o adájọ́ tẹ́ǹpà mẹ́sì pẹ̀lú jọ́sítìsì ló bá ní kí pọ́tìbò máa ti lé wa jẹ́jọ́ nígbà tí ò bá sì fi di ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kẹrin tá a wà nínú ẹ̀ yìí ìyẹn wẹ́sídẹ̀ẹ́ tó ń bọ̀ pọ́tìbù àbíbù òkìkí ọlá ọlálọ́mí olóòláre wèrè olórin ìdààmú àdúgbò ògo òdílé wọn yóò tó bára ẹ̀ níwájú adájọ́ lẹ́ẹ̀kan sí irú èèyàn ogun ni ó ń ṣe láàrin mọ̀lẹ́bí sáwọn òṣìṣẹ́ àtàwọn ọ̀rẹ́ ẹ̀ máa bá wa ká lọ. bàbá ẹ bá kó ọ̀rọ̀ mọ. yà á wà nìyẹn. orúkọ yín sà orúkọ tèmi ni Ògèdèǹgbè Nureni. báwo lè jẹ́ sí. mo jẹ́ ẹ̀gbọ́n sí bàbá Habib Portable. sà èyí tó ṣẹlẹ̀ sà kí lè rí sí i olú rẹ̀ fi wò. Eh, èyí tó ṣẹlẹ̀ yìí ọmọdé ló ti bọ̀ because nígbà tí ọlọ́pàá wá invite ẹ̀ dandan ni kí ó dá wọn lóhùn kò sẹ́ni tọ́lẹ̀ kó lè invite ìdìbò yóò jalè kò rọ̀ kó pààyàn kó fàdéyà wọ́n fẹ́ rí ẹ lásán ó yẹ kó dá wọn lóhùn ní instantly. so bó ṣe á rí i tó bá pẹ̀yìn àti ẹ̀ ní ẹ̀yìn àtòun nìkan èmi lẹ́ sọ fún. pélé gan tó ṣẹlẹ̀ àti bá sọ̀rọ̀ lóríṣiríṣi ní àmọ̀ràn oríṣiríṣi kì í ṣe òun lọ́wọ́ kọ́ máa blow àwọn tó ti blow wà rẹpẹtẹ kó lè máa wà àwòkọ́ṣe máa ń bá sọ̀rọ̀ ṣùgbọ́n àwọn èèyàn tí wọ́n sún ní àwọn ọ̀rẹ́ díẹ̀díẹ̀ bóyá àwọn yẹn ló ń ṣùgbọ́n náà torí àwa òbí ẹ̀ a máa ń bá sọ. ọ̀sà irú ọmọ ogun ni Portable. ẹ Portable jẹ́ ní bẹ̀rẹ̀bẹ̀pẹ̀ torí Portable Ṣàngó ni wọ́n fi sí ní aràn ni àbí ìpínlọ́lá ṣùgbọ́n ọmọ dáadáa ni ó kàn jẹ́ pé ṣàmì kò sí bí èèyàn ṣe máa tẹ̀lé ọmọ ẹ̀ ọmọkùnrin ọlọ́run máa ń báyàn wọ ọmọkùnrin tó ti yẹ yín ṣùgbọ́n nídìí yìí gbọ̀ngàn fún ara ẹ̀ nígbà tó máa bẹ̀rẹ̀ iṣẹ́ orin bàbá ẹ̀gbọ́n kó máa ṣiṣẹ́ yẹn dáìdẹ̀ máa ń bá wí débi pé ńgbà yẹn tó bá ṣerun sórí á mú fìlà gọ̀bì á dé sórí a gẹ̀ á rẹ̀ sùn tí o bá fẹ́ sílẹ̀ bá mọ dáadáa ní a sífìlẹ̀ irun olóṣè lórí o kì í gbọ́ràn ọmọ yìí ọtí kò gbọ́ definitely ó ti mọ̀ pé irun yẹn ṣá ó ní ambition fún láti máa kọrin. ǹjẹ́ bó ti wá búlò tó búlò ǹjẹ́ sófin ìrànú ẹbí. Ah, ẹ̀yin gan apapa àti mọ̀nà láì sọ fún yín ọmọ tó láwọ́ ni ara àtàwọn ọmọ ń gbàgbé káńbà ìṣàwàṣà jẹ̀bi oríṣiríṣi ara gan ló dá fún wa ló dá fún bàbá ẹ̀ ẹ̀mí jẹ́ mọ́ jẹ́ gbọ́n náà nígbà tẹ́ ń gbọ́ oko tiẹ̀ ṣáàzú tẹ́ kọ́ yẹn ọmọ báwo kí ló wá sọkàn yín báyìí. mo pè wá sílẹ̀ ọ̀dọ̀ mi ó dẹ̀ àbá mi mo ní kí ni tó mọ ṣáàzú sẹ̀ ó ní inspiration ní látọjú oorun ọ̀rọ̀ ti fún un ní inspiration yẹn mo náà rí ṣe oníbẹ̀yìn dádì àmọ́ òpèjọ́ kejì ó dẹ̀ àbá mi lé lọ́ba kanjọ́ lè mi wá ó dáa kí ni ẹ fẹ́ sọ fún gbogbo àwọn olólùfẹ́ ṣàṣù. ẹ eh, ṣe rí i pé ẹ̀yin náà gbogbo wọ́n fi ṣàtò o wọ́n fi sílẹ̀ tó ní gbogbo wọn ata ni wọ́n enjoy ẹ̀ wọ́n gbádùn ẹ̀ á ṣeré fún wọn á fún wọn lówó láyé bí kẹ́ńbá wà á pè wọ́n jọ sí báyìí tó ṣe sí ìlú gbogbo ǹjẹ́ nígbà tí wọ́n wá mú jẹ́ ti gbé àwọn ìgbésẹ̀ kan. a ti gbé ìgbésẹ̀ rẹpẹtẹ a lọ sí ilé ẹran a dẹ̀ ti rí pé kò sí pé bóyá wọn kì í kì pé bóyá àwọn ọlọ́pàá yẹn fẹ́ dájú ẹ̀ torí pé nígbà tí wọ́n fún ní invitation tí ò tètè wá yẹn ló jẹ́ kí inú bí wọn tó dẹ̀ ara tàwọn ọlọ́pàá yẹn yẹn ló bí àwọn ọlọ́pàá yẹn tán fi ṣe ìdílé ilé ìfọ̀ báyìí. ẹ sà di pé ọmọ yín blow ṣé ẹ máa ń gbọ́ ipò òkùnrin tàkásùfin yẹn ẹ máa ń gbọ́. a máa ń gbọ́ dáadáa ẹ̀mí agogo wa la mọ̀ ọjọ́ ń lé wa. bóyá ìkọrin kan fún wa nínú orin ọmọ yín lè tẹ́ kó tó di ojú bóyá ẹ jáde kí n kọrin fún yín ọjà sùn ẹ̀yin fúnra yẹn kẹ́ bẹ̀rẹ̀ kẹ́ bá lọ pé ìjọba lẹ́dẹ̀ gbogbo wa. sàásù sẹ orúkọ mi ni adéṣeyàn adébíyí àwọn èèyàn máa ń pè mí ní teliza and i am a manager to portable as well. zazu portable òkìkíọlá ọlálọmí òkìkíọlá abib irú èèyàn ogun ni abib la. and then mo ti ń bá ṣiṣẹ́ sí i mo ti kọjá ọdún kan. tẹ́tíjọ́ wà. yeah before kí baby love tó join me we went to Dubai together àjọ lọ sí Dubai àjọ many places together bàbá ní show Ajomanlo, we are always together and then Habib Okikiola is a very good and nice person èèyàn gidi to the core ni èèyàn gidi me. Am I yẹ ká ká wọ́n kàn ṣe máa experience ara in nìkan ni he is a good person. ẹ eh, bọ ọ̀tọ̀ nìkan táwọn èèyàn ń it's just a way of him eh, expressing himself òun ló fi ń jẹ́ get the wrong ẹni tó bá súnmọ́ dáadáa ó máa even daddy me àti mọ́mì mi wọ́n láìkẹ̀ gan-an so much. èrè ló ń ta èrò pọ̀. because ẹ um, eh, tẹ bá rí i kó máa ń yán dọ̀bálẹ̀ tán máa ń ṣe gbogbo ẹ̀tọ́. ẹ eh, but my sister lẹ́nìí kóbìnrin tó lè máa manage irú portable ah. how do you do how do you do that. It's, it, it has been it has been a good journey for me being with him it has been a good journey for me because kò ṣe ọmọ kókó sí mi ó dá sí mi gan. then then then this experience tó ń tó ń tó ń go through yìí mm. how do you see it báwo lè ṣẹlẹ̀ ǹjẹ́ jẹ́ wa private to it. ẹ gbogbo ohun gbogbo yí ọlọ́run ṣe wọn ọlọ́run ló ṣe kí ni ló ṣọlá so it has God and it be God ọlọ́run ló mọ ó yọ ọlọ́run mi ò ní sọ jù then after this now tẹ bá tiẹ̀ níbẹ̀ wà nínú ilé abẹ́ wà ń bì kan abẹ́ wà nínú plane and travel kí lè máa sọ fún based on this experience. Eh, iná àwọn ìjọsọ ni pé wọ́n ní àwọn ọmọ níjà wọn kí n bá sọ̀rọ̀ àwọn náà pàjẹ́ wọ́n bẹ̀rù ẹ̀ wọ́n lè wojú ẹ̀ mọ̀lẹ́sígbá. Portable kì í ṣe ọmọdé is a well grown man tó dẹ̀ lè decide fúnra rẹ̀ ó dẹ̀ lè sọ̀kọ̀ tó ń fẹ́ ṣe fúnra rẹ̀ so ó níyàwó lọ́mọ so ó ti ẹni tó bá ti níyàwó tó ti lọ́mọ ó ti tó láti decide yẹn so we don't decide what we bá fẹ́ ṣe and we as managers we are trying our best so eléyìí tó ti padà wá di wàhálà wọn ní bí ẹ̀mẹ́ta làwọn ọlọ́pàá ti ránṣẹ́ wá wá rí wa wá rí wa wá rí wa ṣe wà ẹṣẹ wà wẹ́ à ń gbà yẹn kí lẹ ṣe kí lẹ ṣe kí wọ́n bá dìgbò tó dìyẹ. way or the other been around and shows and all that so òun ló jẹ́ kí time reference kì í ṣe bó ṣàfojú di ọlọ́pàá. mi ò ṣe àṣẹṣe a way or the other. wá rí fídíò yẹn ṣé òun ló fẹsẹ̀ ara rẹ̀ àbáwá jàǹtó ń bẹ̀. fúnra rẹ̀ ló lọ sí eléré ọ̀rọ̀ just to settle the case the allegation placed on you so he went there himself wọn ọwọ́ ọ̀rọ̀ rẹ̀. then àwọn tí kọ́kọ́ rí Go kan ṣáájú àsìkò tẹ́pẹ́ sáà ń gbọ́ ee ìhù tí wàhálà ẹ̀ pọ̀ kí ló ṣẹlẹ̀ ń yẹ̀ ẹ̀ náà. ó àwọn ọlọ́pàá yẹn bá tọ́jú bẹ̀rẹ̀ wọ̀ the id card and there was nothing to show off that they are police so go go. bó ṣe ṣẹlẹ̀ nìyẹn. bó ṣe so I was not there so I don't know what. ẹ̀wọ́n yẹn pé gbogbo ariwo yẹn gan pé stunt ni wọ́n We're mi ṣe orúkọ wọn bá lọlẹ̀ àwọn èèyàn jọ pé alẹ́ ìṣàṣù alẹ́ gbórúkọ ẹ̀ mọ́. ó lọ́wọ́ ọ̀gá tó ń ṣe tó fi ń jẹ́ kó máa kó máa gbọ́ that is well known to Kenya. Your name is Fusa? My name is Obanes, popular known as Obanes. Portable, báwo lè how close are you guys? Brother. same mom, same dad. family. Family abi, irú èèyàn gan ni Portable, táwa ò mọ̀, tọ́pọ̀lọpọ̀ ò mọ̀. Eh, Portable is so nice. Ṣé ẹni sọ Yorùbá? sọ́yà yorùbá nìkan sọ́yà. ó jẹ́ nǹkan tó yẹ wípé ó máa ń kó everybody mọ́ra and tó yẹ máa ń kó èèyàn mọ́ra náà ní gbogbo nǹkan tó fà because bàbá sọ̀rọ̀ nípa ẹni tó gbé wá ìgbà ẹ̀ sì èmi fúnra mi lè mo sì ní fídíò lọ́wọ́ tó yẹ kó fún ara ẹ̀ sọ wípé Portable ah pé ká ní kò sí Portable òun ò bá mọ ibi tóun wà and before kó tó mọ Portable concept ó ní etó ti gbà lọ́wọ́ ẹ̀ tó pé ńgbà tó pàdé Portable ó ju Portable pé ah báwo lè máa san owó adúrú owó báyìí láti jẹ́ pé ó fẹ́ máa kọrin láti jẹ́ pé ó fẹ́ máa pẹ̀lú mi irọ́ irọ́ irọ́ mo gba ìkọ̀kọ̀ lọ́wọ́ ẹ̀ ó yà máa ṣorin ẹ̀ fún ẹ lọ́fẹ̀ẹ́ ó dẹ̀ ṣorin fún. fẹ́ni tó gbé wá sí kóòtù lẹ́nu. yes even that video tí mo sọ ẹ̀ hòtẹ́ẹ̀lì ọwọ́ à ń gbà yẹn tó ṣorin fún ó dẹ̀ sọ fún pé òní lọ ó ní pé tó bá fẹ́ máa wà pẹ̀lú mi dámìsì oníṣìyàwó ó sẹ́ni tó máa travel tó máa dé tó máa rí nǹkan tó ń fowó rà púpọ̀ ń bàjẹ́ lójú ẹ̀ tínú ẹ̀ máa dùn ó dẹ́ni pé gbogbo yín ìgbà tóun dé kí ló achievement yín kí ni ìkọ̀tẹ̀ ṣe ẹ rí kankan sókè you people should go ṣé kò gbá dìjà ni kò dìjà náà fine ìgbà tẹ́yìn kọ́ wọn ìwọ̀n wá tẹ́ ń bu ẹ ti mọ̀ pé onínú fùfú ni tẹ bá ti sọ̀rọ̀ òun náà máa dáhùn padà ìbínú tóun fi dáhùn fine ó retaliate ó gbà ẹ̀ òun wù ẹ́ bí àdúró ni even though ibi tó ti ń gbàgbọ́ tó bá wù lẹ́rẹ́ pé ṣé mi sọ fún ẹ pé kí ni kọ like you know to no be say like to me o. bó ṣe wá rí i les restes les sont bu ẹ̀kọ́ tí màá sọ náà ni pé nọ́mà gbogbo wa náà lè ayé ó jẹ́ ká máa ní sùúrù náà no matter the situation tó bá wà sùúrù náà ni wọ́n máa ní so and I believe this one ó máa tún jẹ́ kóun náà mọ̀ pé kò sọ̀rọ̀ ọlọ́run nìkan lọ rẹ̀. olùdíje sùn lọ́kàn sí lẹ́sẹ̀ ẹ̀ ó lọ bẹ̀ ó lọ ba studio jẹ́ ẹ̀ ó ní o máa ń kárí àwọn ni ọ̀rọ̀ wà. ẹ kò sí tọ́lọ̀ yorùbá ní pé ìjà ló dé lórí dòwe kò sí nǹkan tó máa sọ jù kan ẹ náà lọ pé ó ní máa ń kárí à ẹni tó ní máa ń kárí à ṣé ó sọ̀rọ̀ ní pẹ̀lú àṣìṣe tó ti kúrò lọ́dọ̀ ẹ̀ Portable sọ̀rọ̀ nípa ìnà kò ti ẹ̀rù kò ṣe kọ̀ òun ló kàn ń wá bẹ ní pé òun fẹ́ ó ṣàfẹ́ wà pẹ̀lú ẹ̀ so òun wá orúkọ ni kò mọ̀ pọ́lọ́run ló fún yàn lórúkọ àti gbò. ọ̀rọ̀ tó wá di ọ̀rọ̀ tó wá di wàhálà wọ́n ti ń fa ọtó gbà o. ẹ eh, to ọ̀rọ̀ yìí náà àti last year ni ó ti lé wọn kó lọ́dọ̀ ẹ̀ so I wonder why he came around this year and said mo fẹ́ arrest ẹ̀ ọkọ̀ tó wà bẹ́ẹ̀ àti last year ni so ti lọ òun nìkan kọ́ òun ṣòwò nìkan ló ní pé kóun ò fẹ́ rí àbí àbí mẹ́rin àbí márùn ó ní pé òun ò fẹ́. òwò láwọn ti di esíkì náà ń kọ wà ojú àwọn ti ṣẹlẹ̀ pẹ̀lú wọn gbà yẹn. ṣe rí ọ̀rọ̀ wọn àti síkì yẹn ọ̀rọ̀ yẹn ò ṣe dá sí àárín àwọn méjì àwọn méjì ló máa ràn wọn kó yẹn ní tilẹ̀ tẹ̀lé ọ̀gbọ́ tẹ́lẹ̀ tí mo mọ̀ pé àwọn ah, bá ló ṣe. orúkọ yín lẹ́kọ̀ọ́ sá orúkọ yín. ọba nest. olórí lẹ́yìn náà ni. òbí sí lórí. ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ká ẹ̀jẹ̀ ká. pọ́tẹ́bù dẹ̀ ṣàlù pọ́tẹ́bù ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ mo sọ tèmi ẹ̀ ṣàlù ọjọ́ torí tiẹ̀ náà ni gbogbo àṣẹ wà bí látàárọ̀ wọ́n bá ṣubú àdúrà kọ́ lówó ọlànà oṣù tàbí kọ́ bá ṣe kò ní ṣe bẹ́ẹ̀ mọ́ iná àgbọ̀ ẹ̀sán torí ọlọ́run ọmọ ológo ni o iṣẹ́ wàhálà àdúgbò dùnà àdúgbò ni o torí ni gbogbo àṣẹ wà bí láti àárọ̀ láti wà bí ìbàdàn. ṣé ìtì ẹ̀ mọ́ dáadáa ṣó mọ̀ yín ọmọ ọmọ ọmọ ọmọ táwa bá ti mọ òkè kò mọ kò lè mọ ọmọ tọmọ tàwa mọ dáadáa ọmọ ológo táwa fẹ́ ni ọjọ́ tó ní ọmọ bá ṣúgà lù. ìyá wa ìyá wa bó ṣe wá rí ìmọ̀ owó kan náà fẹ́ gbà á. òun náà là ń gbọ́ tó fi fẹ́ gbà ní pé bóyá tó bá ti bọ́ọ̀lù eléyìí bí òun ṣe kí kò sí yẹ yìí màtẹ́fẹ́ gbà ní pé tó bá ti kú olóòlè àràbà àràfà ọdún tó ń bọ̀ kó tẹ̀lé wọn lọ ó yẹ kó lọ bu mi sẹ́mi sẹ́mi bí ṣe kí ni bẹ́ẹ̀ ni àtúrọ̀ díẹ̀ ọmọ tèmi ẹ ṣe o. sà your name sà orúkọ yín. mi ìlọlé ẹ ti lọlé bọ lẹ́mú ìṣe ní àlọ́ ilé ẹ̀jẹ̀ máa lọ sí i. ẹ̀jẹ̀ máa lọ lè tó àṣẹ tuntun. request. ababa lo. gbogbo wa pátápátá la nífẹ̀ẹ́ àtẹ̀bù àtọmọdé àtàgbà tó bá yẹ pé fóònù wà lọ́wọ́ mi ni ó yẹ kí n ní tí wọ́n rẹ́kọ̀dù tí wọ́n o tí wọ́n rẹ́kọ̀dù ó yẹ kí n ní dání ẹ̀ẹ́dì rẹ̀ jàásù sẹ ọmọ kékeré ọmọdún mẹ́rin ni ẹ bá sọ fún Israel wípé Israel. Tasu ani tasu tẹ tatu tẹ tatu tẹ ẹjọ tó lọ lọ gbogbo tó bá ṣe èyí abiyamọ ayé ọdàmọ ọdàmọ ológo ni ọjọ tó ológo ẹ. òun náà òun náà kí ni ìmọ̀ràn kí ni ìmọ̀ràn ìtẹ̀yìn náà fún òun náà. ìmọ̀ràn tẹ́mi fẹ́ fún Portable ni pé pé náà fi ẹnu sùúrù because àwọn kankan ti wà lókè àwọn kankan ti wà lókè pé kí wọ́n dórúkọ jùlọ so àwọn náà wọ́n fi ara balẹ̀ ẹwọ ẹwọ ẹbẹ ni for example Alhaji Pasuma Alabi Pasuma ọlọmọba respect Alhaji ni ẹ ti máa káwọ́ sókè fún wọn ni mo jẹ lára ẹ̀yìn o ṣe ti understand Alhaji náà ní òun náà wà ọ́n bì kó náà wà ọ́n bì pẹ̀lú àwọn tiẹ̀ because àwọn náà tiẹ̀ náà wọ́n fẹ́ dúró tán ó ní ẹ̀wọ̀ èrò láti dájí látò so ìbánidọ́ ẹ̀wọ̀ èrò látòru àti ìdájí gbogbo wà ti wà yìí wà ti wà bíbà yìí ṣẹjọ wọn kíjọba wọn wà lọ́wọ́ wọn kálí orúkọ ìlú lélẹ̀ èké olóhùn tí ló gòkè ẹni gòkè ẹni o ẹ̀dá ìjẹjọ ti wọn náà ìjọba no pass government o na government no anything o. wú ló dé ló dé làwọn bọ̀ yìí o. ìjọba wà àwọ̀ ìjọba náà láti máa bẹ̀rẹ̀ bá bẹ̀rẹ̀ bá bẹ̀rẹ̀ ìjọba níwà lẹ́nu ìyá ti wà ní. ọgbọ́n ta lè sọ ọ̀tí la wà so gbogbo tí wọ́n ti wà ní ṣáìdì owó àgbẹ̀kúndà làwọn. ó fẹ́ wà lágbára náà ó fẹ́ wà báyìí báyìí so tí ọ̀rọ̀ bá lọ báyìí tó bá ṣe rí gangan lòfin ṣe máa sọ pé ká ṣe ṣe. Alóore TV Alóore TV nílé nílé òkúni ẹ máa wò ó ètò tó kọ́ni lọ́gbọ́n ètò tó kọ́ni lóye ní gbogbo àgbáyé.